tẹsalóníkà kínní orí kẹta. nítorí náà nígbà tí ara wa kò gbà á mọ́ a pinnu pé kí ó kúkú kù àwa nìkan ní Áténì. ni a bá rán Tímótì sí yín ẹni tí ó jẹ́ arákùnrin wa àti alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú Ọlọ́run nínú iṣẹ́ ìyìn rere ti Kristi kí ó lè máa gbà yín níyànjú kí ìgbàgbọ́ yín lè dúró gbọnyin gbọnyin kí ẹnikẹ́ni má bàa tàn yín jẹ ní àkókò inúnibíni yìí nítorí ẹ̀yin fúnra yín mọ̀ pé onígbàgbọ́ ní láti rí irú ìrírí yìí. nítorí nígbà tí a wà lọ́dọ̀ yín a ti sọ fún yín tẹ́lẹ̀ pé a ní láti jìyà bẹ́ẹ̀ ni ó sì rí bí ẹ̀yin náà ti mọ̀ nítorí náà èmi náà kò lè fi ara dà á mọ́ ni mo bá ránṣẹ́ láti wá wádìí nípa ìdúró yín kí ó má bàa jẹ́ pé olùdánwò ti dán yín wò kí akitiyan wa má bàa já sí òfo. ṣùgbọ́n nísinsìnyí Tímótì ti ti ọ̀dọ̀ yín dé ó ti fún wa ní ìròyìn rere nípa ìgbàgbọ́ àti ìfẹ́ yín ó ní ẹ̀ ń rántí wa sí rere nígbà gbogbo àti pé bí ọkàn yín ti ń fà wá bẹ́ẹ̀ ni ọkàn ti àwa náà ń fà yín. ará ìròyìn yìí fún wa ní ìwúrí nípa yín nítorí ìgbàgbọ́ yín a lè gba gbogbo ìṣòro àti inúnibíni tí à ń rí nítorí pé bí ẹ bá dúró gbaingbain nínú olúwa ní ìsinsìnyí a jẹ́ pé wíwà láàyè wa kò jẹ́ lásán nítorí pé ọpẹ́ mélòó ni a lè dá lọ́wọ́ ọlọ́run nítorí yín lórí gbogbo ayọ̀ tí à ń yọ̀ nítorí yín níwájú ọlọ́run wa à ń gbàdúrà kíkankíkan tọ̀sán tòru pé kí a lè fi ojú kàn yín kí a lè ṣe àtúnṣe níbi tí ìgbàgbọ́ yín bá kù kí ó tó ǹjẹ́ nísinsìnyí kí ọlọ́run bàbá wa fúnra rẹ̀ àti olúwa wa jésù kí ó tọ́ ẹsẹ̀ wa sí ọ̀nà dé ọ̀dọ̀ yín kí olúwa mú kí ìfẹ́ yín sí ara yín àti sí gbogbo ènìyàn kí ó pọ̀ sí i kí ó sì túbọ̀ jinlẹ̀ gẹ́gẹ́ bí tiwa ti rí sí yín kí olúwa fi agbára fún yín kí ọkàn yín lè wà ní ipò mímọ́ láì ní àléébù níwájú Ọlọ́run bàbá wa nígbà tí Olúwa wa Jésù bá farahàn pẹ̀lú gbogbo àwọn ẹni mímọ́ rẹ̀.